orúkọ rẹ. Ganem. Iyóbọ Iyóbọ ló pe ó pa rẹ o. Wọ́n jí gbé nílẹ̀ Igbo. Wọ́n dẹ̀ ti fọwọ́ bá. From which state? Bẹ́ẹ̀ ṣe From which state? Ó ní Nàìjíríà. Tó bá sì béèrè lẹ́ẹ̀kan sí ọkàn àbùkù ní. From state, not country, state. Mm. Ògidà state Edo Ebonyi Edo state she's from Edo state ọmọ Edo state ni tí wọ́n rójú ẹ̀ dáadáa so that àwọn èèyàn wọ́n fi ẹni tó tẹ bá ń wá èèyàn yín torí báyìí ẹ bá mi ṣí ààrẹ o ó ti wà lọ́dọ̀ wa ti ṣe díẹ̀ o ìyàwó àkúrú ni o she's àkúrú's wife o is that not your husband this one so you, you are not fighting again, are you? Since your person now. Hey, eh, eh, hey, asuma, asuma, asuma. Aguru suma. Hey, eh, your daddy, baby. Jerry, anybody tó bá mọ̀ mọ̀ mi. Ah! Bọ́gà yẹn ti bọ́ tó wọ́n tún mi rí. Ẹni bọ́ tó mọ̀ ọ́n á yọ ọ́ lẹ̀ ní ọmọ ìjà sí òwò lánàá ọ̀nà ọ̀yọ́ ni wọ́n gbé lọ. nípa olè ti gbà. orúkọ àdúgbò yẹn gan-an orúkọ àdúgbò yẹn gan-an méjì ọgbọ̀n ẹjọ́ iná sùn lọ́kùnrin. ìyá kí ló ṣẹlẹ̀ bọ́ ti dá yín lé wọ́n gbọ́ ọ̀rọ̀ kù dandan kọ́kọ́ kù wọ́n ti bá yín sọ̀rọ̀ ẹ̀wọ̀ ẹjọ́. ẹ jọ̀wọ́ báwo ló ṣiṣẹ́ nìyẹn ṣàlàyé fún wa. ládùúgbò mèsì ọgọ. Ah wọ́n gbé ìbọn jáde. bẹ́ẹ̀ni àwọn mẹ́rin. táìmù o. ní ètò òkúrọ̀ kalẹ̀. jésù ọmọnìyà tọ́sẹ̀ ló ń gbà sí. wọ́n gbà sọ wọ́n gbà fún ọ̀gá ìlú. àgbàlagbà dẹ ni wọ́n wọ́n làwọn fi ń jẹun ní pé lọ́wọ́ táwọn ò ti pa para mi. ìyàwó wa fi tì sí. àgbàlagbà làwọn tún ṣe bẹ́ẹ̀. irú mọ́tò mọ́tò ti yẹn ẹni mọ jáde. ní àná níbi aago mẹ́jọ alẹ́ ni àwọn olè kan ó ná tó mẹ́fà bàbá yìí ó ń try láti make u lágbègbè lẹ́sẹ̀ ọgọ́ ládúlójú ń bí wọ́n bá fi Toyota Corolla kan kọ́ọ̀sì Camry Max wọn ó nàbọ́n sí wọn wọ́n sì gba mọ́tò lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò dá wọn lẹ̀ wọ́n gbé wọn lọ bí tó jìnnà síbi tán ti gbé wọn wọ́n sì já gbogbo aṣọ gbogbo aṣọ tó wà lára wọn wọ́n gbà aṣọ kúrò lára wọn wọ́n sì tún gba fóònù wọn wọ́n wá padà já wọn lẹ̀ ṣé àwọn òwe lè wà ní. original lele photocopy wà nínú mọ́tò. photocopy wà nínú mọ́tò dọ́kúmẹ́ǹtì yẹn kí nọ́mbà mọ́tò yìí Abuja ẹ sọ nọ́mbà yẹn délẹ̀. abj abj three thirty fq kí ni kọ́lọ̀ mọ́tò náà grey colour abj three thirty fq ní mọ́tò náà grey ní kọ́lọ̀ rẹ̀ mọ́ọ̀sù ní ẹjọ́ toyota camry mọ́ọ̀sù ẹ tó bá bá wa rí torí ọlọ́run ẹjọ́ wọ́n lè páàkì ẹbí kan wọ́n lè ti change plate number wọ́n lè kí ni check ẹ ẹ̀kọ́ number sára gíláàsì ẹ ẹ̀ ń gbé bẹ̀rẹ̀ kí ni chassis number kẹsì.

Four six k zero seven four five 07 4535726 Toyota Camry ni o ẹjọ́ torí ọlọ́run tẹ́ bá bá wa rí grey ní kọ́lọ̀ ẹ̀ two point two oh ní ẹ́ńjìnì ẹ̀ ẹjọ́ torí ọlọ́run tẹ̀ àmọ̀ tó ṣe nǹkan o lánàá náà ọlọ́run ṣe rí lágbára ọlọ́run. ọmọ kékeré jòjòló tí à ń wá ọ̀nà bá ṣe máa tọ́jú ẹ̀ wọ́n ló ní hole in the heart kò wá sí hole ẹyọ kan holes méjì ni mẹ́ta holes mẹ́ta ni àwọn family ẹ̀ àwọn bàbá àti ìyá ẹ̀ wọ́n ti try gan wọ́n ti try gan wọ́n ti náwó owó yẹn wá kù one point six million òun la gbé lánàá ẹ ṣé ẹ̀yin tẹ́ ẹ send owó síbẹ̀ tẹ́ ẹ transfer tẹ́ ẹ help ẹ we really appreciate you but owó tó wọlé kéré gan ṣùgbọ́n tí ìyá àti bàbá wọn lọlé ibi náà ń sùn látòṣogbo náà ti wá pin account number. one six seven two zero zero two three four four one six seven two zero zero two three four four ẹkú bá àti màmá àti bàbá àtòṣogbo náà ti wá dẹ́n kíwọ ọmọ ẹ̀ kí máa gbé sun ibi kí ọmọ tá a fẹ́ tọ́jú tẹ́lẹ̀ then àfẹ́kìtọ́jú ẹ̀ pẹ́ rárá bó ṣe bó ṣe wù kó mọ ní agbára ọlọ́run tí ẹ bá contribute tọ́lọ́n bá ní ó pé tó bá dẹ̀ tó pé this is one one point six million so kẹ lọ tọ́jú ẹ̀ ọlọ́run á bá wa wò ó máa ní àlàáfíà ọlọ́run ní káwá lẹ́kún àdúgbò lọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ bá wa dá sí ẹ ṣé o ọlọ́wọ́ àwọn ọmọ tí yín náà o ẹ̀mí fúlú ẹ̀gbá o ẹ ṣé mo dúpẹ́ o iná ní tán yín ọlọ́run afọ́pọ̀ o ẹ ṣé gan ni o. ọlọ́run àwọn. ẹ ṣé gan ni gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú ẹ ṣé gan ni ọlọ́run máa wà pẹ̀lú